أما بعد الحمد لله رب العالمين الحمد لله الذي نعمة الصالحة وكان يسمعنا بعد الكلام في يوم Kalau kita ada Kemudian yang dua dan kuasa juga. Masa bulan satu bulan apa? Di apa bulan November? Nah, apa itu yang di dalam kemarin? Kita kita seperti itu dan kurang berapa? Kurang berapa? ọba àgbà mọ̀rúkálùkù dáadáa. àwọn tó wá kó lọ́dọ̀ fún wa àwọn tó kó lọ́dọ̀ fún wa àtàwa náà àti àwọn tó dára tó fún wa tó bá fún wa tó bá náà fún wa àwọn tó kó náà wọn tó wà náà. Dan كسبا بل تعقيد تعقيد على الكلام المصنف مقدر مقاطعة يبقى لو أنا أشهد هذا مقاطعة الكلام سبكات النجوى أشياء يا سبكات أنا أخش عن ما قسم النوام في أول شيء الله قل في عزم الأمام ولا بدر مقدم no podía haber bastante de funcionar los últimos en la poco más el baño para la persona de la noche no podía hacer una plata no podía hacer todo con mucho porque no yo pienso que no lo sé Gracias. قال رسول الله صلى الله عليه وسلم من كفر خير خير وهو يعاني يوم القيامة يعاني في الصلاة خير حتى الأيض الأيض شاء حديث لي حديث ما بقول من أدمان ابن بيه مثلا ومن دعوة من سنن من ما يتبقى حديث حديث حسن غريب قد àwọn onímọ̀ rẹ̀ ní lọ́kè gbogbo àwọn tó wà lójú àlùfáà ti gbogbo àwọn tó wà ní kan wà níbi pé pé àtúnṣe tó gba ọ̀tá ń dára pẹ̀lú ara wọn tó gbàdá níbi sọ̀rọ̀ tó gbàdá sọ̀rọ̀ àti ìkọ́ọ̀tù ni wọ́n àfi ẹnìkan tí wọ́n jẹ́ àfihàn fóònù ẹ̀gbọ́n mi òkú ti àdéhùn ìmọ̀ náà ní ìfọ̀kàn sí ọ̀ṣun àwọn ọmọ tó bẹ̀rẹ̀ sí ìgbìmọ̀ àti àfihàn fóònù ẹ̀gbọ́n mi ṣùgbọ́n àwọn oṣù tí ó ń bẹ ní sọ́dọ̀ ló ń musa ló ń lẹ̀ mú ló so yóò di àdìmọ́ tó ń bẹ ní sọ́dọ̀ lọ́kọ̀dé so sọ̀dọ̀kọ̀ yìí kan ń gba àdìfẹ́ so so that àdìfẹ́ lára tẹ̀ lọ́jọ́ pé àdìmọ́ wọ́n papọ̀ lórúkọ ni ṣùgbọ́n tí wọ́n yàtọ̀ fẹ́ẹ́ gba àwọn àtàlọ́ ní kánà orí ibẹ̀ yàtọ̀ sọ ilé ayé lọ́kàn papọ̀ ni orí ibẹ̀ yàtọ̀ sí ilé ayé lọ́kàn papọ̀ lórúkọ ni ọtí ibẹ̀ yàtọ̀ sí ọtí ilé ayé lọ́kàn papọ̀ ni ọtí ilé ayé máa ń mú ẹ̀mí rẹ̀ sí ọ̀fẹ́ àgbẹ̀ tó bẹ́ẹ̀ ni ojú àwọn kan fẹ́ mọ́ ọ̀gbìn àìsọ̀rọ̀ lẹ́yìn àìsọ̀rọ̀ lẹ́yìn èdè kan náà lọ́dọ̀ ń lọ́gbẹ́ ọdọ́ ọmọ àlìjáná kan ọdọ́ ọmọ àlìjáná kan náà sí ṣé wọ́n wá dé tẹ̀lé ọlọ́run kọjá wá sí náà ní àìjọba náà àti ọdún ààrẹ tí Porque vai lá da pessoa, o aluno, eu a situação aqui. Porque vai lá da pessoa, quando ele manda para o aluno, eu a situação. Allah fala na nada Tá? Posso falar? Não vai ter mais ninguém. Sabe que eu vou Você vai ter mais ninguém. Você vai ter mais ninguém. Você vai ter mais So, so that although our judgment is your judgment, so that the and the Claro, Esto va a todo. Muchos y lo ve con todo el orden, y lo mismo hacer todo bien. Como darle el orden, vamos. Pero ya, vamos. Hola, lo que otra vez. Pues esto fue como ver que profesional fue. Creo que se tiene pues, da da para la sesión. Da que no, que va a estar. Ne va a estar. Cómo va a estar náà lẹ́yìn tẹ́lẹ̀ lọ́dọ̀ lọ́jọ́ bàbá àti bàbá náà ṣé wọn àjà dúdò báwọn àjà dúdò báwọn àjà jọ pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú ìgbàlú dára ẹnu kẹ́ni náà pẹ̀lú sojú méjì so pẹ̀lú kókó pẹ̀lú nípa pẹ̀lú wa kókè pẹ̀lú wa kókè pẹ̀lú wa kókè so ọdún kan yẹn ẹ̀rín láti lè ní sojú ẹ̀ máa àgbà tí ó sàǹfààní sọ àwọn àlẹ́ àlọ́dẹ̀ yìí sọ fún mi sọ fún mi sọ ẹni tó lè túmọ̀ wá ẹni tó tó dàgbà tó dọ̀ tó tó sí ọ̀nà ìjọ kọ̀pẹ̀láyé ọ̀nà kọ̀pẹ̀láyé ṣíṣe ọwọ́ rẹ̀ dà kò sábà ní yá àmà ọmọ ṣíṣe ọ̀fẹ́ máa burú bọ̀rẹ̀ máa burú. ẹlẹ́ náà rọ pé bọ́lá ọ̀gá tí a bá dàgbà lágbà yẹn ni sọ nígbà náà ti pọ̀ lọ́wọ́ fífi yẹ sọ nígbà wọn ti fi yẹ tí ò ọmọ sixteen years tó di seventeen years tó mọ̀ bí lóbi dì sí ọmọ seventeen years lọ́wọ́ kẹ́hìn tí màmá rẹ bá ti ọ̀tọ́ màá ṣe fún un sọrí bẹ́ẹ̀ éèdì rẹ ti sẹ́ńtì kìnìún tó rẹ́ǹ tí ò tó èdè jẹun éèdì jẹ tóbi jùlọ títọ̀ wọn ti kú kò sàǹfààní fún ọ tọ́ọ̀mù bí lóbi tí bàbá ti ọ̀tọ̀ bá fẹ́ ránṣẹ́ òní bàbá yìí ń dá àmúyàn tó máa kùn lọ tó máa ṣe So, wọn máa pé bó ṣe ń dàgbà sí pé kí wàá rẹ máa dá sí kọ́ máa ń dọ́rùn sí àbàdà nìkan dọ́rùn sí ẹ̀rọ tó gbàjá bá ti ń pàṣẹ kó ṣe dáadáa tí ọ̀tá kó tọ́lọ́wọ́ bá lè wò kí ẹ̀sìn yájọ́ máa ní máa lọ sí ìjágbó èrè àbájọ́ máa ní sọ́kò tẹ̀lé tí wọ́n á fọ́kẹ́ lójú máa ń tẹ́lẹ̀ ṣe ara ò kí ẹ̀sìn yẹn wò àwọn náà ládàá yẹn wò wọ́n bá ń jọ máa ń táyọ̀ lẹ́yìn wọn ṣe aláwọ̀ àbájọ́ bẹ́ẹ̀ ni ọgbà náà ní ìpínlẹ̀ tọ́lọ́ so bẹ́ẹ̀ náà gbogbo àwọn ọ̀nà tí a ń ṣe sódà ká máa fi àgbà tí a bá dàgbà kí a wá di ọdún ọdún nìkan bá nà náà lè sọ́wọ́n rárá torí bẹ́ẹ̀ bá ti ṣe kí n sọ ọjọ́ ọ̀fọ́n dàgbà náà. so ìdákejì tó ń yára lè sọ ọmọ náà jẹ́ ìgbàgbé tó yọ jẹ́ ní aburú dùn òun ẹni tí tẹ́wọ̀n lè fún iṣẹ́ ọ̀rẹ́ wa burú lẹ́yìn rẹ̀ fún títẹ́ kíni títẹ́ ọ̀rẹ́ ṣe kíni títẹ́ ọ̀rẹ́ burú ọ̀nà kọ̀ṣọ́ ọ̀rẹ́ bẹ̀rù. so náà ṣé èèyàn bá wà lùbẹ̀rẹ̀ nípa àwọn ẹlẹ́yìn gbẹ́gbẹ́ nínú tọ́nà ọ̀dùnṣe àwọn màdìgáàmù lẹ́sìn nínú tọ́nà ọ̀dùnṣe àwọn màdìgáàmù lẹ́sìn òun náà ààrẹ ìgbẹ́gbẹ́ ìtàn jẹ́ ìwòsàn kò sí ìyàwó lẹ́yìn lọ́wọ́ o ìyàwó lẹ́yìn tó bá ń bá pọ̀ ẹ̀sẹ̀ sí nípa tàbí àbí ká múra káṣíà káàkiri àkẹ́tẹ̀kẹ́ àbí àdéhùn àwọn ọjà tí a bá jẹ́ mùsùlùmí àwọn náà ti fún ọlọ́pọ̀ tó ti kà bá jẹ́ mùsùlùmí ẹ̀ ń tí a bá jẹ́ mùsùlùmí ẹ̀ kò ráyé wà tó bá lọ rẹ̀ kú bẹ́ẹ̀ wọ́n ní wàhálà wọ́n dé wàhálà wọ́n náà ó jẹ́ ní tí kò ṣe ti bá nínú àwọn gómìnà àbí tí a ti náà rẹ̀ fún dárí mọ́ wọ́n jẹ́ tó ti ṣe sáàmù wá lọ́wọ́ pọ̀ lọ tó ti dùn lọ. Wọ́n náà dá bàjẹ́ dá dá bá dá bá dá bá ṣe ń sáàmù. Wọ́n á jẹ sáàmù lọ́dún lọ́dún. Wọ́n ṣe sáàmù. Àdáwò kú ni kí èèyàn ó dán wọn ṣe sáàmù. Kò sí tó lé bí rọ́pò rẹ̀. Tí a bá dá sí náà, tí ọlọ́wọ́ ṣe sáàmù kò sí tó lé bí rọ́pò rẹ̀. Tó sa àwọn àdáwò yòókù. Ọlọ́run lè ṣe sọ́dọ̀ rọ́pò. Ọlọ́run jẹ́ alábòdú kọ́lọ́mọ́ ẹsẹ ń jẹ́ ẹ̀sìn tó bá ti kọ́ kí ló dáná sí pé tó lè rọ́pò lẹ́kùn lè ṣe ẹ̀yìn ìdáàbà alákùnrin ọ̀rẹ́ lẹ́kùn lè ṣe ẹ̀yìn ìdáàbà alákùnrin ọ̀rẹ́ wà lọ wà lẹ́sà ìdá ẹ̀sìn fún àbámọ́sá ní wà lẹ́yìn ọ̀nà ọ̀ṣọ́ rẹ̀ so látara bẹ́ẹ̀ à ń tọrọ bẹ́ẹ̀ òṣèlú nítorí níta ló ṣe aláàbí wọn láti ti dára sí làwọn ọ̀nà táwọn ọmọ aláàbí wọn lè tẹ́lẹ̀ bá ti lè gbọ́ lórí ẹ̀sìn ní kò sáà ń tẹ́lẹ̀ ní lọ́dún tọ̀hún ọ̀yẹ́ tó dà sàdúrà èèyàn tó ṣe kí ní kàgbà ọlọ́run ọ̀tẹ̀ nígbà nínú tí wọ́n ṣe lọ so fọlọ́ kọ́ṣà ẹ̀rọ odò ọ̀dà tọ́lọ́ wọn aṣọ àmì àwọn ọ̀dà jọ ní ìgbà ká mójútó ká má jẹ́ ọgbọ́ ká má ṣèṣe à ń barabara bàbá ká ṣèṣe àwọn bọ́lá bí ànádi lè ṣe sọ̀lọ̀sọ̀lọ̀ bí ànádi ṣe kí ni bó ṣe ṣe bó ṣe jẹ wá káàgbọ́dọ̀ gbẹ́sẹ̀ sílẹ̀ kàkà àdébáyé kí ni ìdájọ́ ọlọ́run sí kí ni ìdájọ́ ànádi sọ kí ni ànádi sọ sọ̀lọ̀sọ̀lọ̀ kí ni wọ́n ṣe nìkan yìí kí làwọn sàhábà kan tó rántí àpátájá fara kí ni wọ́n ṣe báwọn ṣe kì í sàn sábà ni wọ́n máa bú wọ́n máa ṣe ìjọba tí ń tọ́ bí tí ń tí ń tapẹ̀ sínú kò ní kan ṣe nu ó ti yé bọ́lọ́ tí mú tiẹ̀ wá ṣẹ́sìn fún ọ̀ma ni àwọn afá tó ti kí wọn bá wá ti rí kí wọn ti rí kí wọn àwọn bàbá tí wọn bí wọn ti rí kí wọn wá ti rí kí so that àwọn nǹkan yẹn àti ká bẹ̀rẹ̀ ọlọ́run ọba ká ṣe níbàámu súnà mẹ́tò ẹ̀sìn ọ̀lẹ́ pàṣípì àwọn ìgbẹ́lẹ́ lọ ọ̀dọ́ ọlọ́run láì ṣe láì tẹ̀lé àmì ìbọ́lọ̀ bẹ́sẹ̀ bọ́lọ̀ ń sì kàtẹ́lẹ̀ níbi oríṣiríṣi àyà. so ẹ̀yin ọlẹ́sẹ̀ sí dáadáa kò pàṣípò wọ́n jẹ́ kékeré ojú ọjà dáadáa láti máa gbìyànjú àti ìlẹ̀ nígbà bá ń ṣe tábà bí nà á fi ilẹ̀ bàbá àti máa nàní kì í ṣètò kì í ṣètò èèyàn lè máa kátá bọ́dọ̀ ọ̀dẹ́ bá ti ń yọ ní mímọ̀ sí pé kíní báyìí náà ọ̀gbọ́n ti máa sọ pé ọ̀rọ̀ tí mo sọ yìí wọn kò jẹ́ kàtà oṣù ní ṣèjọ́ sì fílẹ̀ oṣù tí ó tún lọ́rọ̀ mi sọ pé tí ẹ̀rí ẹ̀ tán kà sí àbútọ́ tún dáadáa sí. torí kìí ṣe ẹ̀sìn ẹ̀sìn rẹ̀ kìí ṣe pé kíní ìmọ̀ṣẹ̀rẹ̀ àmàdà so ó dán kan yẹn ká má jọ gbọ́ ṣe ká má sọ pé àkókò tá à ń lò ó lè ká lè ká lè ká má sọ pé bí àwọn ọkùnrin ò tó ee bí àwọn ọkùnrin ò tó àti tí mo rẹ jẹ́ bí àwọn ọkùnrin ò tó wàhálà ni ee wàhálà àti bí ọmọ ọkùnrin òyìnbó tọ́wọ́ lọ lè kú bẹ́ẹ̀ lọ sí kó lẹ́lẹ́ tọ́lù wọ́n bí wọ́n sùn lé ajá mùsùlùmí ajá mùsùlùmí tó lé ní ojú tó sáàkà bí ọmọ ọkùnrin òjò bí ọmọ ọkùnrin òjò lè kéde wọ́n ṣe kọ́ṣẹ́ kọ́ṣẹ́ kọ́ṣẹ́ ṣiṣẹ́ kọ́ṣẹ́ ṣe nǹkan báyìí máa bẹ́ lọ́rùn bí ọmọ ọkùnrin òjò àwọn ti pàdánù lọ́wọ́ tí mo pé lulẹ̀ tí mo fi ilẹ̀ kẹ́ ojú ṣe ní pẹ̀lú ṣúdà ẹni náà ti mọ̀ kọ́dà àwọn tí wọ́n lọ sẹ́yìn lẹ́kẹ́ fáṣánsì àbí tí wọ́n máa lò torí pé ó ti fẹ́ dàpọ̀ mọ́ra wọn àbí àwọn náà àwọn ẹtí ẹsẹ lẹsẹ kí ló ń ká máa ń lọ lẹkẹ ni so ẹlọgbẹ sì yọ lọfọ ọfíìsì sọ ní ṣe nínú níbi omi kìí ṣe ìlọrin omi sọ̀kan lórí kíni. Mẹ́lẹ́dẹ̀ẹ́dẹ́ ìyàwó ẹ̀ nínú ìgbẹ́ mẹ́ta lọ pé bí ọmọ ọpọlọ tó. Kí ló ń ṣe bí ọmọ ọpọlọ tó? Kí ló ń dààmú ẹ̀? Ọlọ́dẹ kọ́kọ́ ń kú. Kọ́lọ́kọ́ kí ń dò bí ọmọ ọpọlọ tó. Kọ́lọ́kọ́ rẹ̀sìn ọlọ́kọ́ lọ́gbìn. Ẹ máa pọ̀ ètò. Ẹ lè pípa wọ ẹgbẹ́. Tó ṣe. Tó Kí a máa náà jẹ́ ìjọba wà lórí parí ẹ̀sì ẹ̀bọ̀. Bẹ́ẹ̀ sì ni àfáà ti pé ọlọ́pàá pé ń pè dìde ń àyájọ́ lójú ẹ̀ oríṣiríṣi. Ẹlòmí òtún ọdún pẹ́ẹ́dì pé òun ní kí lẹ́ka lọ́pọ̀ tí ìjọba ṣẹlẹ̀ ní. Àwọn ọ̀nà lẹ́gbẹ́ kí wọ́n lọ́pọ̀ kọ̀dá ọ̀sán ibi tó ná kí ní jẹ́ kọ̀dá ọ̀sán dé tọ́ba sọ́dé àyàn máa kú. Ìgbà ló gbé ẹ̀dá máa lé pẹ̀lú yọ̀kù. Ah, sí ẹ̀dá mùsàfà nù gbogbo ẹ̀ náà ayé náà ní ń tì wọ́n ẹ̀sìn ní ń tì èṣù ní ń tì wọ́n bọ́ọ̀lù ló dájá ayé tó táwọn pọ̀ ti jẹ́ jù ọ̀dọ́ ẹ̀sìn náà náà fẹ́ jẹ́ amáṣe omi ọ̀wọ́ rí ẹ̀dọ́mọ́ tó bá lówó tán wọ́n máa pamọ́ sí àṣọ ọ̀sẹ̀ wọ́n ti gbàgbé kan ní sọ̀tẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn bàbá tó máa kò sí nígbà kan àti tó bá mọ́ wọn bọ̀ sí tàjẹ́ àwọn ẹ̀dá ẹlòmíì náà fẹ́ ṣe ṣẹṣẹṣẹ ló bá ń bẹ̀ lọ sí kíkà bẹ̀ ló ṣe kí ní sọ bẹ̀ ní bó ṣe ṣe kó ní sọ bẹ̀. ó ní òní orí kan òní ṣe àwọn onígbìn kan ṣiṣẹ́ wà sùhán kí ló fẹ́ sọ fọ́nà tó bá ti tẹ̀lé rẹ̀. ó léwu sódà tó gbà ọ̀nà ẹ̀ máa fi àti ọkọ̀ tó bá ti fún àtàkẹ́ tó sì ká ṣe ìdàgbà ká sì fi gbígbé alẹ́ nígbà tí alẹ́ ina rabbal ina ma qad mu'minu wa mu'minat ما كان المؤمن على مؤمنة لا قضى الله ورسوله أمر أن يكون الأمر الخيار ومن يخشى الله ومن يخشى الله ورسوله فضل So, kò sí church planning kankan tọ́nà bá ti sọ, kò sí church planning kankan fídíò ọ̀la mẹ́bí sọ, kọ́dà bó ṣe gbà So, ọ̀rọ̀ tọ́nà àfilẹ̀ yìí, ká máa ìgbádùn àlìkà náà bẹ̀rẹ̀ ni ìgbádùn ayé muhakkad ó nígbà kò wá sí ìgbádùn àlìkà náà wọ́n fẹ́ kẹwàá pẹ̀lú kò wá sí ìgbádùn ẹ̀dá pàṣẹ sọ́rí ìgbádùn ayé o kò sí ìfẹ́ pé gbogbo ṣe jẹ́ ìgbádùn tó tí ò sí ìrora bẹ́ẹ̀ àbí ẹnìkan lè fún mi ní ìdáhùn pé ìgbádùn pàṣẹ ní ayé bó ṣe tó bó ṣe tí a tó wá sí ìrora kan bẹ́ẹ̀ kẹ́nìkan sọ fún mi nínú kẹ́nìkan sọ fún mi ó ẹ ẹjọ́ tí mẹ́sàn-án ti pẹ́. ìgbádùn wo ló ń bẹ̀rẹ̀ náà tó gbá bẹ́ẹ̀ àti gbádùn tó tàbí gbádùn kan èyí tó wá dé ìgbádùn ni tí ò wá ṣe ìwà àgbẹ̀ ẹ̀sọ̀. ẹ̀ẹ́dẹ́lẹ́ wàhálà ẹ̀sìn ìgbádùn lè sọ̀ bẹ́ẹ̀. ibi jẹ́ gbádùn bẹ̀rẹ̀ ló rà bẹ́ẹ̀ àlìjáná ò rí bẹ́ẹ̀ kí àlìjáná ò rí bẹ́ẹ̀ tẹ bá ní oúnjẹ tó wù ní jù lóṣù tó bá wù wọn kálukú gbogbo lóye tó ní tẹ láti tẹ náà gbogbo ẹgbẹ àti ọmọ àjọṣe yàtọ̀ síra ọba ti gbẹ jẹun sí bípa wọ́dà ló fi jẹ tọba tó ọbẹ ọbẹ ọbẹ sọlá ọbẹ sọlá pé kí wọ́n máa nù rẹ tẹbẹ ní ọlọ́sà ti jẹ ọ̀sán lè máa bá nù rẹ sórí ẹni tó ti jọ ọ̀sán ìrora ni ìrora ni. tó níbi tó jẹ́ bí tí ẹgbẹ́ náà fi rọ̀ bọ́ọ̀ bí àwọn àwọn ọmọ àwọn ọmọ wàyí ìṣe ń jẹun ní ṣé ó kálukú lè jẹun bẹ́ẹ̀ ṣé ó kálukú jẹun bẹ́ẹ̀ dáadáa tó bá fẹ́ ṣé bọ́ọ̀ ṣe kúndé ẹran nígbà tí ọtí tó báyìí ṣé ọlẹ́ kúndé ẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bá ń dẹ́gbà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń kálukú sábà sọ fáwọn dọ́gbà tó dára tó dára tó dára. wọ́n lè fara pẹ̀lú pé ìtọ́jú sùhánù náà bàbá tó jẹ́ kọ́ sọ yà kò lè dàbí tọmọdé ní gẹ́gẹ́ tó bá fẹ́ tó bá fẹ́ bá fẹ́ ọ̀sẹ̀ gbogbo ìjọ nǹkan tí èèyàn gbádùn ní títí tọ́nà ṣe ní ẹ̀sán fún rẹ̀ ìrora mẹ́lẹ́ mọ́tàlì jẹ́ náà ò rí bẹ́ẹ̀ tó sì ń sọ nìyẹn tó ti ń jẹ́ mọ́tàkùn mọ́tàkùn àwọn tó ń jẹ́ àǹfààní tó yẹ pé oríire sámú tí ò sí ìrora bẹ̀rẹ̀ rárá ìrora lè rí ẹsẹ̀ lẹ́yìn ìjànà fúnra kó tóbi nínú ẹlẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀dọ̀ ọlọ́run déjì kan náà fún wa jẹ kìí pé ẹnìkan fẹ́ ọmọ fifteen ẹnìkan fẹ́ ọmọ twenty ẹnìkan fẹ́ ọmọ fẹ́ ọmọbìnrin kéré ọmọbìnrin tó ń dájà náà déjì kan náà ṣe kí ni dáàdì alẹ́ àdáàdì lọ́lẹ̀ déjì kan náà tó ń jọ ní. dáàdì sọ́dọ̀ kìí ṣe pé ọmọ twenty àtọ́ àlọ́dọ̀ ọmọ fẹ́ ẹ ákìlọ́ wa ọmọ fifty àtọ́ àlọ́dọ̀ kìíní àbára déjì kan náà seventy two ọkọlùpàá

agbára rẹ̀ tó bẹ́ẹ̀. mẹ́rin àwọn ọ̀gá kò sí pé dáadáa tó ní tó ọ̀ àwọn àlọ́ ládàá ọ̀sẹ̀ oṣù lọ́wọ́ oṣù ṣe dédé. èsì ni ó ń fi mi ò wọn gbára nínú àwọn ọmọ fún nàgà wo omi. so látara bẹ́ẹ̀ ẹ̀rọ rẹ̀ láti jẹ́ ńlá ẹ̀wọ̀ ànábì sọ pé ọ̀nà fún àpòtò kan ní agbára hundred obìnrin. àwọn sọ̀rọ̀ lọ́dún pé àwọn yóò fẹ́ fọ̀rọ̀ adé ṣé ní kọ̀ọ̀kan lágbára adé yọ̀ ànábì nìyà ọlọ́ọ̀kùn kò ní rẹ ọkùnrin kò sí ní rọbìnrin nígbà tí máa fẹ́ tí ọkùnrin bá ní òun ṣe ẹ̀fẹ́ ọtọ́ nǹkan lóyún ọlọ́run ń ṣẹlẹ̀ wọn lè bèèrè àtàrí láyà sáni so láwo rákàrù láyà sáni obìnrin náà láwo láyà fájọ láyà sákìtì wọn lè bèèrè wáyà mi láyà sáà so ẹ̀wọ̀ tí ó tẹ́lẹ̀ wọn ṣe kí ni ṣé ẹ̀wọ̀n ajé kiri ayé ìgbàgbọ́ ayé tó wá ṣe pé kí ni ìgbàgbọ́ bẹ́ẹ̀ pé ìrora tó dẹ́ndẹ̀ ọ́ sí náà ni ẹ̀wọ̀n ajé tẹ́wọ̀n fi lóṣooṣù nǹkan wọ̀nyí yóò fi máa bẹ́ẹ̀ nígbà lọ́gbẹ́rẹ́ pẹ̀lú ẹbọ ṣíṣe pẹ̀lú kínní pẹ̀lú bíbí àtọ́yàyàn fọ́nù kẹfẹ́rí àtọ́yàyàn fọ́nù ẹ̀sìsàm àbí ìtọ́yàn fọ́nù sam tí wọ́n fi lọ́gbẹ́ gbọ́nù náà ọ̀ṣọ́ndà àbí wà fún kí kí wọ́n máa ṣe wá tọ́gbìrì káàkiri kidnapping gbé gbé gbé bandit tó jẹ tó jẹ́ ń tọ́ oríṣiríṣi ọgbà boko haram jẹ́ àti ẹni tó ṣe tẹ̀yàn tí ń dára tí ń ṣe oríṣi aburú náà so ọ̀nà kan ṣògbọ́n wọn lẹ́kọ̀ọ́ tán ojú wájú. pé pé tọ́lọ́ bá forí jì ẹni tó bá jẹ́ mùsùlùmí tó kú lórí ẹ̀ṣẹ̀ tọ́lọ́ bá forí jì àbí tó kú lórí bẹ́ẹ̀ tí ò yọ kó lọ sàm tọ́lọ́ bá forí jì àbí tó tù bá yóò jìyà ní lápò tó di kọ́nà yọ padà. so àwọn kan yẹn ṣé ẹ má ti ka gbogbo bí ìtaba ń wò àgbèlè ayé ní rọrùn gbogbo àgbèlè náà bá ti kéde tọ́lọ́ àmọ́ aṣọ náà bá pọ̀ lè ṣùgbọ́n tí màá fa kẹ̀kẹ́ àmọ́ sá àmọ́ sá àmọ́ sá àmọ́ sá bẹ́ẹ̀ sá bẹ́ẹ̀. so wọn ti bá wọn sọ ọlọ́run àmọ́ tẹ́tí a sì máa lò ó tó wọn ti tó ti gbọ́ wọn ti di àríjà ìjọ lórí mi ọlọ́run bẹ̀rẹ̀ tó sọ̀rọ̀ àbọ̀ ó sì bẹ̀rẹ̀ So, ẹni tí ń sọ sólò bẹ́ẹ̀ ni ẹni tí ń sọ náà sólò tí wọ́n káwọn yìí inú rẹ̀ ẹ wá wò ó gbọ́ ẹnu ẹjọ́ tó wá ní àǹfààní mi àti oore mi lọ́dọ̀ ọlọ́run ó wá ní hadith táwọn rí sáà sí ìtòlù ànábìrin ẹni tó bá gbé ìdùnnú mi ọ̀rẹ́ nǹkan tó bí inú inú bí ó sì bá ta kó ṣe tó bá bá ṣe lórí ẹni tó bí nínú wọn wá gbé ní tòlù tọ́lọ́ ànábìrin lọ́jọ́ ń pè é sọ́lọ́ sọ́lọ́ àwọn pè é ń sọ dára ẹ̀rẹ̀ ọ̀yà mú ọ̀kan náà ní gẹ́gẹ́ kò fẹ́ ṣe àpè kún àlẹ́ fún oríṣiríṣi dáadáa tó ṣe àdéhùn ìṣe lálàáfíà àlẹ́mọ̀ tó ń gbèrè ní hasan lọ́rí ilẹ̀ tó a ti sọ ọ̀rẹ́ pàṣẹ náà jẹ́ ìyẹn tó wà ní ìgbìmọ̀ àti ìgbìmọ̀ so sọdọ àgbàdo sọdọ yóò kọba ní máa ń tàfà lọ́dà bíi máa ń tàfà lọ́dà bíi so tí o bá ti ṣe mùsàlábà. لمن هو أولى منه الحديث لا تنقطع من شفع الإمام حيث شفع إسناده الصحيح so لا ترى بيه حديث so àǹfààní tí wọ́n bẹ́ẹ̀ bí hadith yìí àtàwọn ọmọ nígbà bẹ́ẹ̀ so ọ̀pọ̀ nínú rẹ̀ ní pé àǹfààní pé kéèyàn ní sùúrù kéèyàn ní sùúrù sùúrù ṣíṣe ó ṣe kókó ibi tọ́lọ̀ sùúrù dé ibi tí ọ̀rọ̀ sùúrù mi dé tó ṣe pé ọlọ́run fẹ́ràn ká sùúrù dé sùúrù òdodo ni o kì í ṣe sùúrù pé kò lájà kankan náà yóò ṣe ọ̀rọ̀ náà ṣe sùúrù kí lọ́jà ṣe tọ́ka ṣe sùúrù ó ti yé ẹni tó lájà ṣe kájọ́ ṣe náà ó sì ṣe sùúrù nígbà nǹkan yẹn jó la tí ẹ̀kọ́ ti tẹ̀lé lọ́rùn ó ṣe pé káṣí àmì wọn ṣe sùúrù so sùúrù irú sùúrù wọn náà fẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀ ààyè tó náà tó ní kájú sọ́nà ìfúra náà kọjá seventy wọ́n kọjá seventy tọ́nà ká fi sọ̀rọ̀ lórí ìṣànà tí aláàbò gbà á lórí sọ̀rọ̀ ìṣànà pé ká ṣe kí ni ká ní sọ̀rọ̀ ká ní sọ̀rọ̀ ká ní sọ̀rọ̀ òye sọ̀rọ̀ wọn tí wọ́n jẹ́ tí wọ́n fi para tí wọ́n para sọ̀rọ̀ ẹ̀ ń fẹ́ ṣe gbogbo ní sọ̀rọ̀ ni obìnrin ni a lọ ní nǹkan kóbìnrin lọ́wọ́ wà níbi lọ kóbìnrin kan wà lọ. ìyẹn pé ọba ti sọ kò dóbìnrin tó bá ìwé tẹ̀ ní sọ̀rọ̀. àìní ni ẹnu tí wọ́n ń fàmì fún ni àìní ni wọ́n fàtà kóbìnrin náà tó ń lọkọ̀. ọlọ́mọdé aláboró àìlómi lọ dáwọn program mi àbọ̀lẹ̀ dáwọn àdánwò mi ò ṣùgbọ́n nǹkan ti máa ń bá àìní sọ̀rọ̀ yóò ti rò pé gbogbo tó mọ́tà ti ń fẹ́ adétọ́n ti fẹ́ obìnrin yìí hundred percent kọ́ ọ̀rọ̀ ìlà rẹ̀ òun ti tẹ̀jẹ́ pé àwọn jọ jẹ́ gàkú àwọn ẹ̀ṣẹ̀ ń jẹ́ àwọn yìí sàn lọ́dọ̀ ọlọ́run tó ti ní ọba máa adétọ́ni pé kí ń náwó lórí obìnrin ni wàá máa kí ọkọ̀ náà máa ṣe and pọ̀ ní ọlọ́run pé so àǹfààní sòrò àtọ́lá tó ní. so bẹ́ẹ̀ ni dédé nínú dédé nínú yẹn torí àkàrùmọ̀ ká mo ṣe ìgbà ní áàpù kí wọ́n ṣe kàmẹ́jì kan so so that ní ọmọdé kan jáde dọ́là ká ṣe máa so fún náà ní káàpù ṣe so ẹgbẹ́ ní tìrọ̀n tìrọ̀n ìjọba máa fi ń gbé àlùkẹ́bà tí wọ́n máa ń lọ lọ́wọ́ sí ibi àwọn tí wọ́n ṣe bí àbúbá àlùkẹ́bà. tí àwọn tí wọ́n ṣe ní ti di àwọ̀ báyìí táwọn àti dàda máa ṣe di àwọ̀ báyìí táwọn lè lọ omi sí tí wọ́n lè lọ òróró lè lọ eh, kí ti ń pè oyin sí wọn so tí máa ń fi pápá báyìí ọjà ìjọba kan táwọn pè máa ń pè yorùbá táfà táfà so nínú ọ̀sẹ̀ wọ́n ti rẹ̀ nígbà tó dé lẹ́nu bàbá ń pè ní ìwọ ìwọ ìwọ ti lẹ́nu kí náà ti dé lẹ́nu wọ́n ti kíni kan ti dá wọ́n ti ṣe mẹ́tò wa bẹ́ẹ̀ ni alikibama alikibama danish níta máa ń pàmò ẹ̀ ní ọjà tí òbí ní ọjà yìí ní ọjà tẹ̀ wọ́n ń pè ní alikibama tó látàrí lẹ́yìn tó náà lọ pé káàtó mo ṣe kẹ́ sí nǹkan mi tó wá ẹ má jọ jáde nítorí pé ìpinnu ti bí ó ti ti pinnu nǹkan ó ti rí nǹkan tó pinnu tààrà sí ẹgbẹ́ mùsùlùmí. ọwọ́ yóò wá da padà sínú ààrẹ kò ní jọ jáde nínú ọjọ́ ni ọ̀rọ̀ tó lẹ́jáde rẹ kò ní jọ jáde ìdílé tó lẹ́jáde rẹ kò ní jọ jáde. tó sì dáadáa pé kó ṣe ń tí ọ bẹ́ ṣe kó sọ̀rọ̀ ọ̀rọ̀ kó ṣe kí ní kó ṣe ṣe kó ṣe ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n yóò ẹnu ọ̀rọ̀ ni àwọn ẹni dáadáa lọ́nà tó rẹ̀ àwọn ìjàmbá pé wọ́n ti pèsè àlè jẹ́mọ̀ fún ẹ̀. ẹnu ọ̀dọ́ ti sọ ọ́dún àlè ìwà ọ̀sẹ̀ rẹ̀ rẹ̀ bá ti rẹ̀ sí ìgbà pé ìjà ńlẹ̀ ti náà lọ́nà sàn wọ́n ti الذين يكون في الصفاء والضراء والخارجين رأيتنا علينا الله جل وعلا هنا so bébì náà bébì náà mi wà máa ń rìn ó ní nǹkan kan tí ó jẹ́ bí ọmọ ìyá kòríkòsùn àbí ọ̀rẹ́ kòríkòsùn lọ́jọ́ máa ń òun náà ní ká òun náà ní àpò ánìmùsì ẹni tó ṣàbùrú àbẹ tó ṣàbùsì pé wọ́n ṣàbùdùkọ. tí a máa ti lè gbá ẹgbẹ́ ìbínú mi tó bá fẹ́ parí ẹ̀ kó a ṣe kí ni kó tún alábòjútó. ó ti ṣe ó ti náà fi ìfúnná ayàtọ̀ gbọ̀dọ̀ hàn bí wọ́n ń whatever it is, And then, so it's a good So, then, this is what I mọ̀ bẹ́ẹ̀ ká máa bẹ́ẹ̀ ni ìjọba lẹ́nu máa fa ìbínú àmàjì ẹni tó fẹ́ máa bí yàn kí àmàjì tó bá tó bá ṣe wàá ṣẹlẹ̀ kí nǹkan ṣoṣo ọ̀tún àkó bèbè torí kí àwọn adẹ́tí èyí tí wọ́n dá ládá sí kọjá torí tọ́lá wà bàjẹ́ torí fún torí tọ́lá torí tọ́lá wà bàjẹ́ so nǹkan yẹn ká tíráì káwọn ọlọ́pàá ọgbọ́n tábà ṣùgbọ́n inú àǹfààní ẹ̀ náà ni pé yóò sọ àdúgbò àwùjọ gbèsè torí ẹni tí wọ́n bá tọ́ bá tọ́ba sáà bí ìpinnu tí a bá gbé tí a bá gbé ni tọ́ba jẹ́ ẹnìyẹn ló ń tàn òun náà mọ̀ pé mo fi hàn ṣe yìí à ah, èyí ń bẹ̀rẹ̀ lọ́nà bára òun náà fi wá àti ọ̀gbà múlẹ̀ àbí tọ́ba jẹ́ ẹnìyẹn náà tí a bá jẹ́ ẹnìyẹn náà ṣe ti dènà sí sọ ẹ̀ níṣẹ́ náà lára lára pẹ̀lẹ́ bẹ̀rẹ̀ sàkẹ́sì lókè sọ̀rọ̀ bá ti sọ sóde àwùjọ yóò máa tò yóò máa ṣe ojú yóò máa yóò máa lé wọ́n tó fi dáadáa pàdé dáadáa ó ti kẹ́kọ̀ọ́ tó máa lé rẹ̀ pé ẹ̀ kọ́dà àwọn àwọn òfin àwọn ìṣẹ̀lẹ̀ pẹ̀lẹ́ gbígbọ̀n láti ọ̀fẹ́ kìnìún àti àṣìkò sípò ó ń ṣe ààrẹ wọ́n tó bá níbẹ̀ wọ́n tó bá ń tọ́ tó ń fẹ́ àrùn yẹn rà àbí tó ń ṣe jàmbá báyìí àbí tó ń ṣe ó ń ṣe ààrẹ àbí tó ń tó ń ṣe kàkà ní gbangba ọ̀fẹ́ tó ń ṣe kọ̀rọ̀ àbí tó ń ṣe ìyàdá náà ní gbangba tó ń ṣe ó ń ṣe ara ẹni ó ń ṣe ara ẹni ọ̀nà ọ̀dà ara burú gbogbo dára tí à ń bá ṣe àyẹ̀tí à ń bá ṣàbọ̀rú fún wọ́n gbà mí dáadáa tí wọ́n bá sí ọ̀bá foríjì wọ́n gbà tí wọ́n bá dára wọ́n tí wọ́n tó ṣe aburú báyìí àná wọ́n pé aburú tó tọ́kù tó rí dáadáa tán fi ṣẹ̀sán fún wọn mọ́ tí wọ́n bá ti ṣẹ̀sán rẹ̀ tí wọ́n bá ti ṣẹ̀sán wọn tán wọ́n tún máa mọ́nà àwọn aburú táwọn tó ń ṣe wọ́n ti tán sùn àwọn ìdè débi tá ọlọ́pàá sọ àti ìtẹ̀lé so ẹ máa fà so kí wọn gbẹgbẹ nǹkan ṣoṣo dà ìjọ tó so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn lẹ́yìn náà ni wípé èèyàn náà ẹ torí ìbínú náà ọmọ ẹni tí wọn ń gbà lára ẹ ara ẹ náà balẹ̀ olùdarí àwọn abínú ẹsẹ jẹ jẹ lè máa ro gẹ́gẹ́ gẹ́gẹ́ sọ àti tẹ tí àwọn bá ti lọ kọ ànábìyà èèyàn ń jẹ́ kẹ́ni kan fààyàn lórí tó rẹ́ lómi àwọn ẹlòmíì ṣe kí wọ́n lè máa fẹ́ràn gan pé wọ́n náà lọ́dẹ tọ́ wọ́n náà lè ṣe kí wọ́n náà lè tọ́ ẹ bá ń bẹ̀rù náà bá lára rẹ̀ ẹni sìn ẹ ti bá ń sin náà lára ẹ ti ń dá náà bá lára wọn kò ní mọ̀ ìgbà tó wọn wọ̀ mọ́ torí àbòsí ní ṣe ọlọ́run ọba náà ti sọ pé bàbá àlàyé lẹ́nu sọ́ọ́lé kátà ìgbà àkàdà fún láǹdì ìtì ẹni tí ń ṣàbòsí ní gbangba tàbí kọ̀rọ̀ tọ́nà bá mú kò ní bọ́ kò ní bọ́ mímọ́ ọlọ́run ìpọ̀jà bí mímọ́ kíní nínú àìsàn mímọ́ àwọn èèyàn kò tó bí mímọ́ ọlọ́run tọ́nà bá mú wa. tí wọ́n bá ń sọ pé àwọn pàlọ́pà wọ́n ti kan wọ́n parí nì wọ́n ti kí wọ́n parí wọ́n ti ṣe olùdẹ̀ sọ́jọ́ lọ́kì wọ́n parí nì ẹlẹ́gbẹ̀yà kúrò àwọn pèsè ọjà fẹ́rẹ́ gbogbo ẹni tó rẹ̀ bá sọ́jà bàlùjẹ́ kò tó kankan wọ́n yà lọ sọ́jà kékeré sọ́jà àti sọ́jà àti gbogbo ẹni tí wọ́n fi àjẹ́ àlàyé kí wọ́n pààyà náà kọ́dà kọ́ mọ́tò jẹ́ pé àwọn ọmọ ẹ̀nẹ́gbẹ̀ dání kí wọ́n tọ́jú táwọn àlejò àná kù kọ́nà kọ́ fi ṣẹ̀ṣọ́ akọ́fẹ́ rẹ̀ bọ̀ wá èdè tó bá dàbí táwọn táwọn àlejò àná lò náà sọ́dọ̀ àwọn kọ́ fi ṣẹ̀ṣọ́ abẹ́ àbúrò àti ọjọ́ ó yẹ ká títóbi ọlọ́run wà lẹ́yìn padà títóbi ọlọ́run bá ń bẹ lẹ́mí ẹ̀ yọ́n páyà ọlọ́run òní ṣe bó ṣe wù yẹn òní ṣàbòsí òní jẹ́ kí wọ́n dábòsí wa òní jẹ́ kí wọ́n dé àbòsí wa bọ́ lé òní jẹ́ kí wọ́n dé pàdé rẹ̀ so kọ́nà kọ́ ṣe àná kọ́ sàmù ọlọ́run ṣàmùnà kọ́ tó ti lọ so àdéhùn òní ló ṣe náà àǹfààní bẹ́ẹ̀ bí kí wọ́n bẹ́ẹ̀ kọ́nà kọ́ ṣe àná kọ́ sàmù ọlọ́run kọ́ kò tó tiwa o kódà ní àǹfààní ẹni pé oníṣọmọ bá rí so ọlọ́run ṣàánú ṣàmàlà ọlọ́run kọ àwọn ṣe ọlọ́run ṣe wọn ní ẹ̀fẹ̀ tí ó sọ́gbọ́ nípa wọn kò kò sẹ́ni àtìlẹ́yìn ọlọ́run